بسم الله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أدعو قفا الله سبحانه وتعالى àtúntúrakẹ́ àti gẹ̀fọ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam abẹ́ alásùbánu tààlà kí ó pa á lórí dáadáa kódà tó ṣe wa kan sórí dáadáa. ètò yìí ètò àìmọ̀nà alukur'ani àti sunna ilé tí ó máa ń gun orí afẹ́fẹ́ tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ́ ní ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà lórí ètò lẹ́ni láti bá a tẹ̀síwájú kí aláṣẹ onírọ̀rùn bismillah. alhamdulilayi salaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní gbogbo àwùjọ táwọn ọmọ èèyàn bá ń gbé kò sí tàbí ṣùgbọ́n wípé ìgbésí ayé wọn àtètò sẹ̀mí wọn lílọ bíbọ̀ wọn ìbáṣepọ̀ wọn kò ní í lójútùú àyàfi kún olólórí àwọn olórí àwọn ló máa ń darí àwùjọ wọ́n máa darí wọn lọ síbi káṣe dáadáa wọ́n sì máa dínà káṣe bàjẹ́ àwọn ni wọ́n máa kígbe káì mẹ́ni tí bá ń hùwà tí ò dáa àwọn ni wọ́n máa fi àmì ẹsẹ̀ dáa ni wọ́n máa fi hàn àwọn ẹni tó bá ṣe dà pẹ̀lú báyìí làwùjọ ṣe máa tòrò làwùjọ ṣe máa dáa ṣùgbọ́n tí àwùjọ kan bá wà tí ò bá lólórí tí ò lẹ́ni tí ń darí wọn bí bàjẹ́ nírú àwùjọ bẹ́ẹ̀ máa bàjẹ́ àwùjọ ọrú rẹ̀ kìí ṣe àwùjọ tí máa ṣe fi ṣe àpèjúwe dáadáa torí ẹ̀ ó ti pẹ́ tí àwọn olóye tán ti wòye sí bẹ́ẹ̀ wọ́n ní la yuslihu an-nasa fawda la surata lahum wa la surata idha juhaluhum saadu wọ́n láwọn èèyàn kátàkátà ò lè tún wọn ṣe o tí wọn ò bá ti lọ lórí olórí náà ò lè dá tún wọn ṣe lópin ìgbà tó bá ṣe pé àwọn aláìmọ̀kan lásán làwọn ẹni tí bá ń darí wọn torí ẹ̀ àwọn olórí ó yẹ ká ní wọn ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan àwọn olórí tí ó lóye àwọn olórí tí ó nímà àwọn olórí tí ó mọ ntọ́tọ́ yàtọ̀ sí etí ọ̀tọ̀ tí wọ́n sì máa ṣe ntọ́tọ́ táwọn náà máa jìnnà sí etí ọ̀tọ̀ ó ò lè fagbára lásán darí àwọn èèyàn tí ìwọ ọba kún agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó dàbí kíjọba kó sọ fún wa wípé ẹnikẹ́ni nínú yín ò tún gbọ́dọ̀ mutí máa o àti pé pápá gan ẹnikẹ́ni tá a bá fi lè mú wípé mutí á fi jófin ìyà tí ó jẹ́ á yóò ju ti táyà mọ́tò lọ. àwọn èèyàn tó ṣe pé ọ̀mú lọ̀pọ̀lọpọ̀ nínú tiwọn èrò ọmọ bà wọ́n gbogbo ìgbà tán bá ti ráwọn agbófinró wọn à ní péjọ síbi tí wọ́n ti máa mutí máa àwọn ẹni tí máa kọ́ ti wọlé ẹ rí i pé wọn ò ní kó wọlé má wọn ò ní kó sí gbangba má wọ́n bẹ̀rẹ̀ sí ní kó pamọ́ yóò di nǹkan tí wọ́n máa yọ́ra yóò di tí wọ́n máa yọ́ mu wọn ò ní mú ní gbangba má tó tẹnìkan bá mutí tọlọ́pàá àbí sọ́jà tó bá fi lè mú un àánú àwọn ọ̀mùtí ó ṣe wípé hàn àbá àánú rẹ̀ yóò ṣe àwọn ọ̀mùtí pé hàn èlò ìyọ̀wọ́ bá yóò jìyà lónìí yóò jẹwé yámá a ti sọ fún kó náà pati torí àwọn sọ́jà àwọn yìí wọ́n ìsánú torí kíni tọ́lásì wọnú yàrá rẹ̀ yóò mutí nítorí pé olórí ti ní kí wọ́n má mutí olórí sì sọ pé ẹni tó bá mutí mutí yóò jìyà ọ̀dà ọwọ́ agbára tíjọba níyì ẹ rí i pé àwọn èèyàn fi jìnnà sọtí mímu díẹ̀ tí olórí òun tí ọba wá fi ìwà dáadáa tí ọba fi kún agbára rẹ̀ ẹ rí i pé gbogbo òfin tó ṣeun tó ń tágbára rẹ̀ yọ bàjẹ́ ìwọ tó jó lórí tó ní kó má mutí tó sì sọ pé múmú náà máa mú ẹni tó bá mutí ìwọ náà wàá gbọ́ ti síwájú ọ̀wá mú gbogbo àwọn tẹlifíṣàn àwọn náà wá ń yà bó ń ṣe mu ìgò kan tán ni wọ́n tún bọ́ sígò mi ó tún wá kásẹ̀ lẹ́sẹ̀ bó ń ṣe mu lẹ́nu rẹ̀ ń hóṣẹ́ ó sì sọ pé nìkan ò mú ẹni tẹ́ ẹ bá mú yóò jìyà àwọn èèyàn sọ pé ní tí ọba dà ní ọ̀dà ní tó ti mú wọn máa mú àwọn náà mú tàwọn subhanallah torí ẹ̀ ló sì jẹ́ pé agbára lásán ṣe yá àwọn èèyàn padà èèyàn tí ó yí èèyàn padà tó ń tagbára tó ní o yóò tún fi ìfisẹ́ tó àṣẹ tó náà ń bá ń pa yóò fi kún agbára rẹ̀ nítorí pé ìṣẹ̀lẹ̀ lè darí àwọn èèyàn pẹ̀lú jíjẹ́ àwòkọ́ṣe rere lọ́nà tí ìlápá wọn tí ó wàá ṣẹ́kù sára àwọn èèyàn léyìí tó ṣe pé kò bá ti rí bẹ́ẹ̀ tó bá ṣe pàgbára lásán lè fi darí wọn ṣebí tí ń ṣẹlẹ̀ nu lórílẹ̀‐èdè wa nìsín wọ́n ní ẹ má mú gbó wọ́n ní ẹ má ṣe kínní so nígbà tí àwọn ẹni tí ń tagbó àti ẹni tí ń mú gbó tí wọ́n bá ti rágbófinró ẹ̀rì tí kálukú túlẹ̀ wọ́n dàgbó nù tó bá tún ti rí tí wọ́n lọ tán oníkálukú tún lọ mú gbó rẹ̀ yóò tún máa mú lọ ẹni tí tún tà yóò tún máa sọ wọ́kú dúró sí wọn torí àwọn olórí náà kìí ṣe gbogbo èèyàn náà lọ́kàn yẹ kó máa jó lórí torí pé lómi náà wọ́n máa jó lórí ẹ̀rì pé gbogbo nǹkan máa dàrú ni torí pò náà lè darí inú ilé rẹ̀ ẹni tí ò bá lè darí inú ilé rẹ̀ báwo ló sì lè darí àwùjọ olórí táwa ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí kì í ṣe olórí àdúgbò lásán kì í sì ṣe olórí ìlú lásán kì í sì ṣe olórí orílẹ̀-èdè lásán kódà kì í ṣe olórí ilé kì í ṣe olórí agboolé lásán gbogbo olórí lọ́kárí bẹ̀rẹ̀ látòrí agboolé rẹ̀ tó fi dórí àdúgbò tó fi dórí ìlú tó fi dórí orílẹ̀-èdè gbogbo ẹni tó bá ti jó lórí àmánà ńlá ń bẹ lọ́rùn rẹ̀ àmánà eléyìí tó ṣe pé náà wọn bó bí ọ léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmà tíyẹn bá jó lórí bíi president tíyẹn bá jó lórí bíi governor tíyẹn bá jó lórí bíi chairman local government tíyẹn bá jó lórí bíi ọba tíyẹn bá jó lórí bíi baálẹ̀ gbogbo àwọn ọ̀pọ̀ yìí báyìí ẹ rí i pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ó ronú jinlẹ̀ ipò àpọ́nlé làwọn kà kún àwọn ọmọ wò pé ha ta ni wọ́n gbé gẹ̀ẹ́sì tí ò ní sọ̀pàkọ́ ẹ̀yìn ah ipò ọlá yẹ̀yàn kéèyàn náà wá ń kó ọlá káwọn èèyàn lọ́tún lọ́sì kí wọ́n máa ṣe dànsáàkì fún yàn ah eléyìí nǹkan ńlá ni bẹ́ẹ̀ ni bí ètò ṣe jọ lójú ẹni tí ò bá lárò jinlẹ̀ nu ṣùgbọ́n gbogbo ẹni tó bá lárò jinlẹ̀ ọmọ pípò olórí ipò ẹlẹgẹ́ lásán ni kì í ṣe ipò àpọ́nlé ipò sẹ́ni ipò àti fẹ́ ṣiṣẹ́ sí àwọn èèyàn ni nítorí pé àwọn èèyàn lásìkò táwọn bá ń sùn lọ lé wọn tó ṣe pé gbogbo ẹ̀ ń fẹ́lẹ́lẹ́ ìwọ tó jó lórí wọn ò gbọ́dọ̀ sùn ìwọ ti bọ́ ọ̀tà ọmọ wo kíni tó ń lọ nù lù tálẹ́ni tó tún sẹ́kùn ta tó fẹ́ máa domi àlàáfíà lóru ta lẹni náà tó fẹ́ kí gbèsè ayé àwọn èèyàn tó fẹ́ kí pákáleke bọ́nú rẹ̀ ta lẹni náà tí ò fẹ́ káwọn èèyàn kún rẹ́dọ̀ fi lórí òróǹro nígbà tí gbogbo èèyàn ti sùn yóò ní sùn bẹ́ẹ̀ náà ni àsìkò tí gbogbo èèyàn tó ṣe pé àwọn ajẹ́ni ti ń jẹun tí wọ́n rí ọbẹ̀ tí wọ́n fi ń sìkejì òkèlè tí wọ́n ń gbé sọ́nà fún tí ìwọ bá ń jẹun lọ́wọ́ bẹ́ẹ̀ tí ìpè kan wọlé pípì kan kìnnìkan ti ń ṣẹlẹ̀ níbì kan ọ̀pọ̀ oúnjẹ ti ni ọ̀gbàgbépo ti jẹun rí láyè rẹ̀ ó ti bẹ́ẹ̀ta láti lọ wo kí ni ṣẹlẹ̀ ń bẹ̀ torí kó lè bá gbégbèsè tó yẹ àti gbèsè tó bá tọ́ níbẹ̀. ẹ rí ní ìgbà tí olórí tó bá jẹ́ pé àwọn olórí wọn máa ń ṣiṣẹ́ wọn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ẹni tí ò tí ì dépò kò ní fẹ́ láti dépò nítorí pé wàhálà ti ń bẹ́ńbẹ́ ó pọ̀ púpọ̀ ó ju àpọ́nlé tí èèyàn fẹ́ rí ń bẹ̀ lọ lópin ìgbà tó bá jẹ́ pé èèyàn bá ń bẹ̀rù ọ̀lọ́ èèyàn bá mọ̀ pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín ló lò dára jẹ́ gbogbo yín pátá lọ́lọ́run ọbọ̀ bí léèrè nípa nǹkan tó fún dajẹ́ tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmà ọlọ́run bí kálukú léèrè nípa gbogbo bó ti ṣe ṣe olùdarí lórí ààyè ibi tọ́lọ́run ọba fún ọ darí ọlọ́run ọba kì í fìyàn síbì kan kó wá fi sílẹ̀ bẹ́ẹ̀ kó má bí léèrè nípa kí ló ṣe ní ààyè tá a fi ọ sí ẹ rí ipò olórí ipò kan tó jẹ́ ẹlẹgẹ́ ẹ̀pọ̀ ipò kan eléyìí tó ṣe wípé gbogbo ẹni tó bá lẹ̀ kò yẹ kó wá ipò yẹn ní ìgbà tí Abu Dharr radiyallahu anhu tó wá anabi muhammed sallallahu alayhi wa sallam nínú gbogbo èèyàn lẹ́yìn lẹ́yìn àwọn ní gọ́vnà ẹ̀yìn àwọn gọ́vnà ibi kan lọ́ máa mójútó agbọn bíbá ẹ̀ wọ́n máa lọ mójútó agbọn bíbá ẹ̀ gọ́vnà o nítorí tí wọ́n ní fi yàn jẹ gọ́vnà al-Iraq gbogbo Iraq ẹ̀yọ̀kan wọ́n fi yàn Sham gbogbo Sham gọ́vnà ẹ̀yọ̀kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anábì sallallahu alaihi wasallam sọ pé yá Aba Dharr innaka imru'un fika da'f ìwà Abu dájúdájú ẹnìkan tó ń bẹ lára ni ọ́. wa ha amana à ń jẹ olórí nǹkan àfọkàntán ni o ọlọ́run sì bí wa léèrè nípa rẹ tó bá dé lọ́la kìyàmù ẹnikẹ́ni tó bá ti lórí àwọn èèyàn ló jẹ́ lórí kó o si fi síbì kan ju bì kan lọ o gbọ́dọ̀ jẹ́ pé ọmọ ṣe dáadáa síbì kan o gbàgbé àwọn kan o gbọ́dọ̀ tí ọmọ rọlé apá kan tí ó pa apá kan tì ẹ rí i pé lápèjúwe tí èèyàn bá jẹ́ pírẹsidẹ́ǹtì á sọ pé gbogbo orílẹ̀-èdè bẹ̀ lòun ọmọ mójútó wọn sì máa kí dáadọ́ mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè wá débẹ̀ tán kọjá pàgbọ́n abìkan lọ́mọ bẹ́ẹ̀ náà ni ẹni tó tọ́ sọ́nà pọ̀ fẹ́ di gọ́vnà ọ̀bì kan tó bá di gọ́vnà ọ̀bẹ̀ tán dandan dandan àtiwọ́ tó di president ọgbọ́dọ̀ gbàgbé irú president ní ìsìn ọgbọ́dọ̀ gbàgbé state tó ń ti wá ọgbọ́dọ̀ gbàgbé local government tó ń ti jáde bẹ́ẹ̀ náà ni wọ́n tó jẹ gọ́vnà ọgbọ́dọ̀ gbàgbé níbo ni local government tí wọ́n ti wá nítorí pé tó bá jẹ́ pé gbogbo ẹni tó bá ti dipò mú àyè ibi tó ń ti jáde wá ní ọ̀mọ̀ àrò kò sí tàbí ṣùgbọ́n tàwọn ẹni tí ìsara ibi tó ti wá tí wọ́n bá wọn kò ní pò ń rí wọn kò ní pò ń mọ̀ wọn tẹ́lómi ò fi lo gbogbo ìjọba tó lòún ṣe tán ká tí náwó dáadáa síbòmí yàtọ̀ síbi tó ti jáde wàlà haúlà wàlà kú wọ̀tẹ́ ìlà bìlà pé rẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa nísìn tẹ́nìkẹ́ bá jẹ chairman local government lápèjúwe ó yẹ kó mọ̀ pé local government tó jẹ chairman lórí rẹ̀ ó fẹ̀ púpọ̀ local government yìí àti ìbú àtòrò rẹ̀ ó fẹ̀ púpọ̀ gbogbo bẹ̀ lọ́yẹ kọ́wọ́jà rẹ̀ dé gbogbo wọn lọ́yẹ kàn dàmà wípé lágbájá báyìí ti ń bẹ lórí ipò kò gbé fún bìkan ju bìkan lọ gbogbo wa ní í ṣe dáadáa sí síbẹ̀ náà ni wọ́n á rí nìsín ẹ̀ríkì tẹ́nìkan bá ti gbọ́ ànípò kan tàbí wà á ń pò kan àwọn ẹni tó ń bá gbàdúgbò inú tí wọ́n tún máa dùn pé mm, gbogbo ọ̀nà tá a ní gbogbo ọ̀dà tí wọ́n dà yìí wọ́n ń bọ̀ wá dà láìpẹ́ yìí nítorí pé kíni owó ìjọba ń sẹ́yìn mọ́ pé tàdúgbò tiẹ̀ ni owó ìjọba ń sẹ́yìn mọ́ pé tàwọn ará tiwọn ni gbogbo àyè yòókù ń lu ọba bàjẹ́ gbogbo àyè yòókù ń lu kọba àti ẹ̀ má ṣe wò kọfẹ́ kan òun sáfẹ́ máa gun títí ọlọ́dà wọnú ilé rẹ̀ kúlúlù àwọn ará àdúgbò àwọn náà pe ọlá tí a máa lájẹ tí ọba sí mr chia bó làwọn ọba ti rí títì wàlà hàwùlà wàlà quwwata illa billah àbòsí burúkú àbòsí burúkú ìyà ń jẹ àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn lù burúkú burúkú ẹni tó bá fojú rí ló mà ìyà ń jẹ àwọn èèyàn so tí ọba ti wá wà ń pò ojoojúmọ́ ẹ máa sọ àpò ráìsì kalẹ̀ ẹ máa sọ páálí mílìkì ẹ máa sọ kalẹ̀ ọ máa kó wọ family house tiẹ̀ ó sì máa kó family house tiẹ̀ àtọ̀tún àtòsí rẹ̀ iwájú àtẹ̀yìn rẹ̀ àwọn ilé family míì náà lọ́rọ̀ kiriká rẹ̀ tí a máa gbogbo wọn ni wọ́n sì jẹ́ kí ló dé tó fi jẹ́ pé ilé family tiẹ̀ nìkan ni ọ̀gbọ́dọ̀ kú lébi àwọn ará yòókù kún ó kú lébi só sì tọ́ bẹ́ẹ̀ ìrólé apá kan kan sí àbòsí ni wọ́n ń pelé yẹn ẹ sì rí i pé láwọn àwùjọ tiwa níbi táwọn èèyàn ti bẹ̀rù ọlọ́run tí wọ́n ti tẹ̀lé sí Islam ẹ rí i pé irú àbòsí ọ̀hún hàn gidigidi ẹ bùkátà pé kẹ jókòó kẹ máa ronú kẹ tó rí nítorí pé ẹ rí lọ́tún ẹ rí lọ́sì ẹni tó bá rìn súnmọ́ wọn òun ló lè rí nǹkan gbà ẹni tí ó ti rìn súnmọ́ wọn ìyà tí ó jẹ ọkù òun náà lọ dáwọ́lé wọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fábòsí o torí pé ìṣèdọ́gba ló gbé sámọ̀dù o ìṣèdọ́gba ló gbélẹ̀ dù o tó lọ́n bá lọ jálábòsí ni wàláhì sánmà ò ní dúró ilẹ̀ ò ní gbà wá. tó kí ló wá dé tó fi jẹ́ pọ́nmi yàn àwọn ọ̀fẹ́ kẹ́nìkan kan ṣàbòsí sí wa àmọ́ táwa bá ti dépò àbòsí láàmà sí. ẹ rí i pé ẹni tó ń ṣàbòsí lónìí lánàá kó tó di pò náà rí pò síbò náà ń pariwo pẹ̀lú wa ni òun náà sọ pé ah, àbòsí ti pọ̀ ju wa wọ́n fi àjẹ wa wọ́n fọwọ́ lá gbá wa lójú ó kì í gbà tí wọ́n náà débẹ̀ tó di pọ́wọ́ tiẹ̀ náà dọ́wọ́ ọlá kí ló dé tó fi jẹ́ pé ọ̀ máa fi fún wa ní dáadáa òun fi ń gbà wá náà lójú ni àdékù gbẹ́ntọ́ bá ti débẹ̀ àdánwò tó bá ní pé ọwọ́ rẹ̀ yóò máa fi dáyà lójú ni ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ní innama sabiru ala alladhina yadhlimuna an-nas wa yabghuna fil ardi bighayri al-haqq ulaika lahum adhabun alim ọlọ́wọ́ bá ní ìbáwí ìbáwí yóò wáyé kò ní wáyé lórí ẹlòmíì ẹ̀ o ò lè jẹ́ni tó ṣe pé yóò máa fìyà jẹ àwọn èèyàn ọmọ dúndùn ọmọ dídùn dúyà fáwọn tó yẹ kó ṣe dáadáa sí kó wá lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́ ọlọ́ni àwọn ẹni tó ṣe pé wọ́n ń hùwà ọlọ̀tẹ̀ lórí ilẹ̀ láì nídìí àwọn eléyìí ìbáwí ọ̀jẹ̀ tiwọn ọ̀là ìkẹlẹ́hùn àdáàbùn ẹ̀rí ìyá ẹlẹ́tẹ̀ ilé ìròyìn ọ̀jẹ̀ tiwọn. àbòsí èbí máa rí aburú làbòsí máa bí àbòsí èbí máa rí aburú làbòsí máa bí. àkínú dáa tó kéèyàn jẹ́ pé èèyàn wà ń pò gbogbo ibikíbi gbogbo kọ́nà ìyá ti mọ̀ pé alhamdulillah eléyìí ń ṣe dáadáa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe látijọ́ yìí ah ìlọsíwájú ọba ti bá wa ìdàgbàsókè ọba ti jẹ́ tiwa torí de eléyìí ó dùn mọ́ sọ pé wọ́n ń bú wa wọ́n ń bú wa wọ́n ń bú wa so ṣùgbọ́n táwa ń ṣe tá fi ń bú wa sáwọn náà jáwọ́ ń bẹ̀ àkókò jáwọ́ ń bẹ̀ ẹ̀rí gbogbo àwùjọ tá a bá wọ̀ láfíríkà láwọ̀ ọmọ áfíríkà yìí gbogbo àwùjọ bòmíì tá bá wọ̀ ẹ̀rí wọn máa bu abáṣe ń bó lórí wa ni wọ́n máa bu ọmọ lẹ́yìn wọ́n máa sọ pé sáà ń ṣe ń tọ́tọ́ àkókò ṣe ń tọ́tọ́ ṣé bó ṣe yẹ káwọn orílẹ̀-èdè wo rí iná lórí lódodo àwa náà mọ̀ pé kèsì bó ṣe yẹ kó rí náà lórí nítorí tí ẹ̀mbá ti jáde yóò rí pé tó tó ó sàn ju ká máa sùn títì lọ ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí orílẹ̀-èdè tiwa ti ṣe rí àwọn ẹni tó sì wà ń pò pé kí wọ́n bá wa tún ṣe kí tiwa náà lọ síwájú àwọn náà ń jáde náà ṣé báwọn náà rí ní ti ń ṣẹlẹ̀ láyé kí ló dé àbòsí ò ní jẹ́ ìdí ìrìn ipi èèyàn èèyàn ẹyọ kan gbogbo owó tó yẹ kó fi ṣiṣẹ́ fún orílẹ̀-èdè kó orílẹ̀-èdè ó lọ síwájú gbogbo owó tó yẹ kó lò láti dá àwọn ilé iṣẹ́ káwọn ọ̀dọ́ tí ń jáde tí ń kọ̀wé lójú aláàlá ni ẹ lọ kọ̀wé ẹ lọ kọ̀wé a máa mú àwọn ọmọ lórí títí pẹ́ lọ skul nítorí pé àwọn ẹlẹgbẹ́ rẹ wá skul ìwọ́n ń kiri ẹ̀pà a mọ ọmọ ọlọ́mọ tó àwa náà táwa ní ẹ lọ kọ́ ẹ lọ kọ́ ẹ sáwa ń pèsè ibi táwọn ọmọ ọlọ́mọ ti ṣiṣẹ́ ibẹ̀ lẹ́ti gbọ́ pé nìkan tó wà ń pò tó yẹ dálé iṣẹ́ lẹ̀ náà káwọn ọmọ ọlọ́mọ yìí kó fi ríṣẹ́ èlò náà láì fún wọn gbà wọn bá ríṣẹ́ náà ṣebí ọwọ́ wọn bá tó bá gbà náà ní ó fi bọ́ bàbá rẹ̀ ń gbà mí ní ó fi bọ́ ya rẹ̀ ń gbà mí so gbogbo eléyà àníṣe àwa gbọ́pẹ́ nìkan tó yẹ kó ṣe lẹ́yìn ó ti kó bílíọ̀n àwọn owó táwọn bàbá ńlá wọn gbọ́ rí bílíọ̀n àá pé mílíọ̀n mílíọ̀n lọ́nà táùsàn ẹnìkan ti jí kó subhanallah alazim lówó tó jẹ́ pé tẹ́ bá ṣe tẹ́ bá ṣe dọ́gba tẹ́ dúró déédéé ìyá ọba ti jẹ gbogbo èèyàn sóbẹ́sẹ̀ ayẹ kí gbogbo nǹkan máa lọ nù anábìyàn Muhammad صلى الله عليه وآله وسلم قال الظلم ظلمات يوم القيامة al-qiyamah àbòsí tẹ̀rí yìí báyìí àwọn òkùnkùn lórí òkùnkùn lórí òkùnkùn ní ó padà jásí fáwọn alábòsí tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah torí délé kí ló fẹ́ ṣàbòsí sí kí ló fẹ́ ṣàbòsí sí ìwọ ṣe ń tọ́ ń bá ń ṣe lórí ipò tó wà lẹ́ni tó ṣe pé ń wá ìyọnu ọlọ́run kì ṣe táwọn èèyàn torí kò sí ní tó lè ṣe tẹ́lẹ̀ náà táwọn èèyàn sọ pé àgbà tiẹ̀ àyọnu sí ọ ìwọ sí kọ́ máa fi wáyọ̀ náà lọ má ṣàbòsí má gbé tẹ́nì kankan torí ìwọ náà ló sọ oní gbogbo àwọn èèyàn yìí gbogbo agbọn bíi tí ìjọba rẹ òde gbogbo bẹ́ẹ̀ ló ṣe dáadáa sí kí ló wá dé ńgbà tó débẹ̀ tán tó ń ṣàbòsí ṣé bọ́ọ̀ mọ̀ pé lágbájá ó tọ́ sípò ju lágbájá lọ àti pé níta fẹ́ ṣe yẹn kọ́mpítẹ́ǹsì ń bẹ fún lágbájá kò sí fún lágbájá síbẹ̀ ni tí ò ní kọ́mpítẹ́ǹsì ló fún torí pé ọmọ àdúgbò yìí torí pé eh, ìbátan rẹ ni torí pé iye kan rẹ ni torí pé ẹ̀yà rẹ ni torí pé dè rẹ ni síbà náà lórílẹ̀‐èdè sì wà lọ síwájú síbà náà náà sì máa ń pèèyàn lólórí rere torí ẹ̀ àbòsí ìmọ̀ àbí aburú fún yàn ni. anábì Muhammad sallallahu alayhi wa sallam ó tiẹ̀ fi hàn wá wípé olórí kò gbọ́dọ̀ jàǹbá àwọn èèyàn rẹ̀ olórí kò gbọ́dọ̀ jàǹbá àwọn ẹni tí ń so lórí lé lórí nítorí pé láwọn bíi téèyàn bá ti lè jàǹbá àwọn èèyàn bí wọn ò bá ṣépè wọn ò ní ṣàdùà tọ́ba wa di lọ́rùn àbúrò ńlá retí yẹn anábì ní ayyuma ra'in ghashsha ra'iyatahu fahuwa fi nnar gbogbo lórí o tọ́ba fi lè jàǹbá àwọn èèyàn rẹ̀ tí ń so lórí ilé lórí anábì ní nání ọwọ́ tọ́ba di lọ́la gbẹ̀ǹdà ibnu asakir olùgbé àdìsí jáde bí sanadin sahi gbọ́ ọ̀nà tó gbẹ́rẹ́gẹ́ gbogbo olórí tó fi dórí baálé wọ́n níyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin ìyàwó ẹ̀yọ̀ kan ní ìwọ àtàwọn ọmọ rẹ̀ ó jàǹbá ọmọ kan fọmọ kan tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmà anabi sallallahu alaihi wasallam fún jàǹbá tó ṣe òní wà lìjànà ah gbogbo wàhálà wa gbogbo ìyànjú wa ṣebí ká má bàa sórí ibú yìí náà ni wọ́n wá jẹ́ pé látàrí pé òdúró dọ́gba ọwọ́ àárín náà yìí ọlọ́mọṣà wà lọ́mọ àná. alábà Muhammad sallallahu alayhi wa sallam ó tún fi hàn wá aburú tuntun bẹ fún ẹni tó bá fi lè jàǹbá àwọn tí ń sọ lórí lé lórí wípé ìgbà tá iná ni ó wọ̀ kọ̀mọ̀ ní wàlìjánà nù tó bá ní nání ọwọ́ kò ní wà lìjánà kọ́ gbàgbé ẹ̀ anábìnrin náà rẹ̀ ní abidin yastara'ihi Allahu ra'iyatan yamutu yawma yamutu wa huwa ghashin li ra'iyatihi illa harrama Allahu alayhi al-janna rawahu Muslim. anábì sallallahu alayhi wa sallam kò sẹ́ni ká tọ́lọ́hún kó àkóso àwọn èèyàn kan lọ́wọ́ tí wọ́n wàá kú lọ́jọ́ tó bá kú kúrò láyé yìí nípò òpó ti jàǹbá àwọn èèyàn tí ń ṣe lórí lólé lórí àyàfi kọ́ lọ́wọ́ bó ṣe wíwà àlùjáná lè wọ̀ fún Allahu akbar kí la fẹ́ mú kí la rí èèyàn gbọ́dọ̀ ṣe dọ́gba èèyàn gbọ́dọ̀ ṣàbòsí lódodo tí ẹnìkan bá ti jó lórí ó lè láníyàn tó dáa ó lè fẹ́ sin tó dáa ó lè má fẹ́ gbèfẹ́ nìkan ó lè fẹ́ ṣiṣẹ́ fún gbogbo wọn ṣùgbọ́n àwọn ẹlẹ́wà àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àtàwọn àníjẹ orí nǹkan ṣe tó máa jírí àwọn ọmọ kọ́ńkọ̀ kọ̀ọ̀kan ni àwọn ọmọ àwọn ọmọ kọ wípé kó fi síbi kan wọ́n máa kọ wípé ibìkan ni kó roko sí àwọn làwọn mà lò àwọn làwọn máa ń tọ́ yẹ àwọn làwọn máa ń táwọn èèyàn fẹ́ ìdí nu tó fi jẹ́ pẹ́ lómi títí tí ó fi lo gbogbo àsìkò tí ó lò tán kò ní mọ̀ pò ń ṣàìdá nígbà tó bá parí tó bá wá bọ́ ta lónà tó wá dàbí àwọn mẹ̀kúnnù yòókù ní òun á rí i pé ha nígbà tá a sì wá ń kó wa ṣe gbogbo eléyìí à ó lè ṣe sọ̀rọ̀ pé ńgbà yẹn ìwọ ò lè dá jáde sọ̀rọ̀ pé ńgbà yẹn wọ́n kàn máa ta wíìn wíìn wíìn wíìn wíìn fún ọ náà ni ìwọ ọ̀mọ ti ń lọ mọ́ àwọn ẹni tí sì ń rí ìríkùrì ni wọ́n ń rí fún ọ ìsọkúsọ ni wọ́n ń sọ fún ọ ìwọ lọ́wọ́ á dàn fún níwájú àwọn èèyàn tó bá tún di lọ́la àgbéǹde alkiyama ọ̀ dàn fún níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí ọ̀dọ̀ wọ wa jọ̀mọ́ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé gbogbo àwọn apò tá a bá wà láyé yìí á fún iṣọ́ lásán ni ọlọ́run ọba ò sì ní fi wá sílẹ̀ àfi kó jẹ́ pé yóò bi wá léèrè nípa rẹ̀ oníkálukú wa kọ́ máa rántí wípé ipò ó dà gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé wọ́n yáyàn lónìí ó dàbí ìgbà tán yáàyàn lónìí ìgbà tí èèyàn bá ti lò tán àbí tí èèyàn bá ti lò tán èèyàn dà padà sẹ́ni tó yáàyàn lò náà ni torí ẹ̀ náà ti sọ pé àgọ́ olórí àgọ́ olùdarí àwọn èèyàn bí àga bábà ni ẹ̀wọ̀n kọ́ àga bábà kò sẹ́ni tó gbórí wá tí ò jókòó lórí rẹ̀ so bẹ́ẹ̀ náà ni kò sẹ́ni tí ò lè jókòó lórí ẹ̀ tó bá ń fọwọ́ lágbẹ́ nìkan lójú ó lè jọ́pọ̀ kan nu ọlọ́la ní ọ̀padà dolórí tí wọ́n padà di mẹ̀kúnnù torí ẹ̀ àga bábà kò tó ń tà wúwọ́ ọmọ tá a fi wá ní ṣe dáadáa ṣe dáadáa rántí pò sí ń bẹ̀ lánàá ṣe dáadáa torí tọ́ba di lọ́lọ́ òtún ní sí ń bẹ̀ mọ́ nínú àwọn àbúrúkú ilé ìta gbọ́dọ̀ jìnnà sí tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ tí mùsùlùmí tí ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ó ń firú rẹ̀ tó fi ń ṣe oge onáàní gbéraga fáàrí àtijọ́ rẹ ni lójú iná ṣe fùkẹ́ ìsìláàmù ọ̀farama nítorí pé kí lọ́ọ́ fẹ́ máa gbéraga sí ìgbéraga ó túmọ̀ sí pé ara ọga. ìwọ ló ń gbé ga ara rẹ ò dúró lọ ọ̀wá ń gbé ga so kí ara ni fáàrí fáàrí pé kìnnì fáàrí kìnnì kí lọ já mọ́tò ń ṣe fáàrí ò ń pera rẹ ní tọ́jẹ̀ ò ń fọ́nà sọ ti débi tó o ti gbogbo eléyìí àbíjọra ẹni lójú bóò ní wọ́n o ti ní láyé ò ti ní jù bẹ́ẹ̀ lọ ipò ti dé ò ti kọjá so islam kò fara mọ́ àwọn aburúkú ni àwọn àwà wọ̀nyí báyìí ẹ sì rí gbogbo ọjọ́ àti jóńgbéraga á ṣàṣeyàn náà lè súnmọ́ gbogbo ń fàárí èèyàn náà lè bá a ṣe torí pé onígbéraga yóò máa wúra rẹ wípé òun kọ gbogbo èèyàn ló kéré sí yóò sì máa wò ó gbogbo èèyàn tiẹ̀ lè kọnu sí nítorí pé ipò táwa wà ipò táwa ìwọ ẹyọ kan ọwọ apá wa torí ẹ láti bi èdè sísọ ló ti yẹ ká máa kíyèsí àwọn ọmọ wa nítorí tó ọmọ kékeré tí ò tí ì já mọ́ nǹkan kan tí wọ́n ń lo àwa fúnra rẹ̀ àwa báwo ìwọ tí òjú kan kọ kò kàn sọ sínú kòròǹfò sáná lọ ọ̀wọ́n á sọ pé àwa sọ ẹ́ ríru rẹ̀ náà ní máa bọ́ pọ̀lọpọ̀ dàgbà tó ti àdàgbà débi kan òtítọ́ gíní tó ń mífìn ẹ wọ́n sọ pé a ní àwọn àbẹ́ẹ̀rẹ̀ kan ní ẹ̀yin mélòó ìwọ kan lóníbèrè wọn á sọ pé a ní àwọn àbèrè kan so ìgbéraga náà nù ń bẹ̀rẹ̀ lọ́nu díẹ̀díẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé láti kékeré tá a bá ti kíyèsí wípé rúwà bẹ́ẹ̀ fẹ́ bẹ lọ́dọ̀ yẹn ká gbàdánù kúrò lọ́dọ̀ rẹ̀ nítorí pé ìgbéraga tẹ rí yẹn ko máa jẹ́ kí èèyàn kó dẹni ọba ẹlẹ́dàá wa tí ò fẹ́ràn ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fẹ́ràn ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sáwọn onígbèraga ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sáwọn onígbèraga ẹ sì rí i pé tí máa ń fa gbèraga náà ni pé kéèyàn máa wò pé òun ti rí àwọn nǹkan kan ṣe láyé kó wá wo lápá kejì pọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì rí nǹkan ṣe yóò wá máa wá wúra tiẹ̀ pé bákan ló ń jẹ́ tó ń fi rí ṣe ọ̀ jẹ́ bákan kan o ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́kàn wù pé kó rí ṣe nítorí pé tó bá yẹ gbọ́n ni ọ̀gbọ́n tẹ́lómi tó bá ṣe pá gbára ni ọ̀lágbára tẹ́lómi ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn tó bá pówó ló ń bá ní tó wá wò tó rí pọ́gọ́rù èèyàn lówó yóò bẹ̀rẹ̀ sí ní gbéraga kìí sì sọgbọ́n orí rẹ ló fi lówó kìí ṣe mímọ̀ sí rẹ ló fi lówó àìgbọ́n àwọn míì àìmọ̀ọ́sí wọn kọ́ ló mú wọn mọ́ lówó ẹni tó gbọ́n jù ọ̀lọ́pọ̀ ẹni tó lóye jù ọ̀lọ́pọ̀ bó bá sì jágbára ni ẹni tó yẹ pé ó lè lúrú rẹ ogún nídùú ẹyọ kan ọwà so ṣùgbọ́n ọlọ́wọ́n bá fún wọn lówó torí ẹ̀ gan àwọn olùmọ̀gá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní eyin ọ̀pọ̀lọpọ̀ àrísìkí gan yìí máa sábà pọ̀ lọ́dọ̀ àwọn ẹni tó ṣe pé àwọn ò ní mà ọ̀pọ̀lọpọ̀ àrísìkí a máa pọ̀ lọ́dọ̀ àwọn ẹni tí ò ní mà nígbà táwọn olùmọ̀ sì máa jìyà wọ́n ní yanalul fata min aishihi wa huwa jahilu wa yuqdil fata min aishihi wa huwa won lo law kanat al-arzaq tajri ala al-hija lamutna idhan min jahlihinna al-baha'im wọ́n ní èèyàn èèyàn á máa rí kójọ nínú ìgbésí ayé èèyàn ò rí nǹkan lé ayé kójọ tó ń tipa láì màkà ni èèyàn ò sì máa jìyà yóò fẹ́ máa forí lagi tó ń tipó lùmàní onílàákàyè ni wọ́n ní tó bá jẹ́ pé làákàyè àti mà òye àtọ́gbọ́n lọ́lọ́run bá ń wò láti pín àrísìkí ni gbogbo ẹranko dábàá ni ọ̀bá kú dànù torí pé òye wo làwọn ní ọgbọ́n wo wọ́n ní làákàyè wo wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹran òní jẹ́ àjẹyókẹ́rí gbogbo wọn jẹ́ àjẹyókẹ́rí ni ọlọ́mọ ń pín àrísìkì kìí ṣe pọ́gbọ́n rẹ kìí ṣòye rẹ kìí ṣe làákàyè rẹ kìí ṣe màá rẹ ṣùgbọ́n àti níní àtàìní àdáwò ni á túbọ̀ máa tẹ̀síwájú nígbà tó bá di lọ́la lórí ọ̀rọ̀ nípa àgbéraga ìwà burúkú yìí kọ́lọ̀ mọ́ fi ṣàdánwò fún wa. nam jazakumala khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá a sọ àwọn olùmọ̀ alẹ́ sàn olóore lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹ bá a sọ̀rọ̀ lánàá nípa ọtí mímu wípé ìwà àbàjẹ́ ni kò yẹ ká máa mú wọ́n wá ń béèrè pé báwo ni àwọn ọjọ́ kan tí a máa ń rí tó jẹ́ pé ọlọ́tí gan-an làwọn máa fi ń ṣe bàbá àdínì nínú mọ́ṣáláṣí wọn. Ah, ẹ̀yin náà ti parí ọ̀rọ̀ ẹni jọ kì í sàn mùsùlùmí nìyẹn nítorí pé ìjọ ọlọ́tí bíi kí wọ́n dẹ́gbẹ́ bọ́mọdé òkú ọ̀rẹ́ dẹ́gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn dálẹ̀ sẹ́wọ̀n kó àwọn àjọ ọlọ́tìnù àwọn mùsùlùmí wọ́n ń joyè kóyè gan nínú islam tó bá wọ̀ nípa ìfìyàn ṣe lè máàmù ẹnìkan máa pèpè fún sọ̀lá ó yẹ kí ni wọ́n tún jẹ́ nu mọ́ṣáláṣí. nàmjẹ fẹkùn la ọkọọrọ ní kí alásùmọlá tàlá bá a lọ́rọ̀ ní àwọn olùmọwà lórí dáadáa tí ó bá tó di ní ọ̀dà bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò yìí ètò àmàlà alukur'ani àti sunna asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.